الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له Wa chedna muhammad abdu rọsulu asalam alekmramadọhịwabrato yakomriw wa yarịnyanwụ ya ana tụ Ana j anake anyị ewụreghị mba in horajab awa were me ira 1437 ana kun to mori sallallahu alaihi wasallam o mi hijira horo maka nan medina da saru ho ibo yana ke ya ni ohure na in ho na ira 2016 e ani sisilo ne shabe ana ke yara a ni kunya hanu danyo ne ya na shaje na edo مستنبطة من قصة لقمان الحكيم أما ما ذا جاء دانيل سنوس كي أتسين ما يفاني أنواع إني بيونان أنا كي أبدي مينان أنا بالليلة في بيت النبي إراه إني إليه دان نبي أني محمود المصري أبو أمار أنا كي أوتشالي يعني أنا

topic ono su zuwa ne ta on mis kama na najinin ono be annabi sallallahu alaihi wasallam fi baitika annabi sallallahu alaihi wasallam o oh, ine ine o oh, ine idaw doke laqad tahayyalna fi kulli layali almadiya o ko yara imagine yani ma lero ala me picture isa ele fa na wa fi kulli layali almadiya yani amenyu wonon ena abira ho kama lero annana nasiru fi shawari medina almunawwaro ka ni ai yaro se inni okokoro i medina ana ikote wiyawen hatta dakhalna ila baiti nabi sallallahu alaihi wasallam polodi we hidan nabi wa tarakna albaba disu ko wa fataha lana nabi sallallahu alaihi wasallam da nabi donu dai wa dakhalna wa jallasna ma'ahu din we hidi ya zu pe wa ta'allamna minhu alkasir alkasir de ko ta honu ban ila ro ro ro ro Dọkị laakin na amụrụ ya fi Tama Mantehazi Leila yaanị ere o o jonyé kọmplixtly o jonyé ị na-aban ịnị ị ha naa ka ya yaa karịa ị na na ya karịa ị na na-ajịn yaa ya arụsịa i meji na o so na kụkọ wee yaanị ka ya arụsịa i meji na ama ọ nịa karị na naụn ọ jonyé ebe ọ ịrụsi i meji na o so falan tazhaba ila baiti nabi sallallahu alaihi wasallam weba ni de hidan nabi ajin amma walakinna nabi sallallahu alaihi wasallam huwa alladhi sayati ilayk aka nabi sallallahu alaihi wasallam ona abebe heun yani anibi abini hidao yani it's not kanibi awe amma you have to picturize it sanyan happen awaya say abu amal mahmud al-misri rahimahullah alayhi soska ya se hone ele na wanu dake wa yatruku alayka babaka annabi sallallahu alaihi wasallam do man subo ko daun liyarra halu kama allah agudo ri sebele ya uri lomori si yani arila oira uri lomori omemea wa ma kitab allah yani wa kitab allah yani oiba huria uwo munu musbana wa ta'ala ono tiwe anawe qur'anul karim ila ya ore o me ani be skonore wa ma sunnati rasulillahi sallallahu alaihi wasallam umma mele ya ile sunnati rasulillahi sallallahu alaihi wasallam sunnun to mori o mele me ngora da re mo ya wa ma atil karra'iya umma mele ya ile idana ka wa pa allati iftara'aka Allahu iya ana ko mori o me kai e wa bo hire so e wa bo do be jana kai a mi tire ene fakat qala sallallahu alaihi wasallam an to mori sallallahu alaihi wasallam wa kaka kullukum ra'in abawna wana kusuparede wa kullukum mas'ulun an ra'iyatihi no ka ya abawna no arebe usein na ko yonda onu apa onu amitan donc fahaya linara hadha liqa atarihi fi hayati kulli muslim veni ni yani yani anaika ìtọ́pọ̀ ọ̀rẹ́ na ya àyẹ́ ní ehe kòkó omori kòkó yá wọlé náró máa zà na muslim ma alhabibi díyere soko omori kòkó yá bá anị muhammad sallallahu alayhi wa sallam aná ìkọ́nà wọn ní mìíràn wọ́n kẹ́ fi bẹ̀tí àní bíábi ní ìdá ọmọ ẹ̀ máa dọ́rọ̀ ga wọ́n máa zà sayakóló fi nìháyà ti hàzà lẹ́kọ́ àní bíọ́ náà mẹ́ta donc حال الناس حال الناس inda استقبال النبي yani sabe ilayaza ijaza na gara nibi ah nibi mana be hewa na gara sawara ka of condition ala donc min al ma'lum anna ahwal an nas tahtalif ok ni sana ka o hure to hona be kai ilayaza e jemunye ada me na gara nibi sabe bi condition na ayo da na gara nibi o jemunye be itilaf darajat imanihim agoboy gahi agobe oyi jinye ono jinye sebi daraja sebi uti awai do ana ikaye odi konko nyanye watabayyunu ahlakihim atoyi jengunye yani the difference ana ikaye on ini character yani ahlakihim o ini konko nya wasulukiyatihim ati ahsana famina al mahal ini ana eh, yani an yatashabbaha suluki insan ma al ahar kai uzozo non ubinu zo illa kana mushabbihan lahu fi imanihi wa ahlaki evika ovika ozonon o binozonon ini oido wono kono do wa ahlaki atibirana korenyi eho manu ya wa kwa ne baje o senyu kataka ye kakaye ibirenni onyonyo bi ne uzene batura onyonyo bi dako ana uriduka laylata an tatahayya alma'i oka mis kawa yani mechi ahono wa kai wa imagine wasili suro ma'i lele mi kai anna nabiyya sallallahu alaihi wasallam sayati ilayka ka nabi sallallahu alaihi wasallam ivitu wa sayatruku babuka anibi bibula walaysa dhalika fahasib okas ewa ni kana mebe bani mani bare ma mani ye yani ro bal innahu sayamkusu indaka shahrun kamila ahnabi sallallahu alaihi wasallam obara pe uhonya oiwuru famadha satasna soba me oboya bal wa madha sayasna gayraka aw nisana kebe on meleba me doka ana ko ya. sayakulu ahaduhum adani wa kaka hadhihi azamu mufaji'ata osana bi a greatest surprise osana bo himi bal wa azamu manhatu fi hadhihi dunya dobe aizodenwo ini ehononin walan yakuna baiti munasiba li istiqbali nabi alayhi salatu wassalam ili yami all comfortable ili yami all radodo gan nabi bal la buda min an ajhaz lahu janahan malikiya yani ono bedo naddo yani ono bedo reserve any king's lodge yani hotel أوبي وتلا نايكا وهينو يوتيلون يعني في أعظم وأجمل فنادق في العالم إن hotel ana kono de hun dai kono le la hun en hotel ni hile so he o an bi li haro non ay ona na de le yadam ana ka ni bi o mani chinan da ko sa yakolo ahar ona son ba kai anna la usaddiqu nafs e, nafsi ile non me do bi da wa sa ko muhallam bi tagyiri asas al bait on ba ko ete do no afirije wowa agowowa a bisa sali abarado wowa wadahana almanzil kamila da mani za bili da pentan dake wahidaru kulli man lazza wa min ajli abib abisa bisa na ka uzuzi wale wa labizun a bisa na ka jodo manere o wala doni obo harawi hine en seme min ajli habibi sallallahu alaihi wasallam agoba nabi mu le mo wala dare mo ha wasa'ahu ijazata min al-amal on va de لمدة الشهر يعني one month لكي أسعد بصحبة النبي صلى الله عليه وسلم أقول نجمو يا تقبع النبي صلى الله عليه وسلم دون نجمو دوازي تقوى سيقول سالف أقول تدون كاكي الذي يعرف قدر ومكانة النبي أنا إكا أوه sɛbi ɛhɛ ati sɛbi di wa makana tanabi sɛbi di anabi sɔrɔ lɔɔre salam ɔkè ana alamu ɛmi maa yɛ ka yɛ anna nabiyya صلى الله عليه وسلم، níbi la yahtamu bi hadhihi al الأمور الدنيوية. eh ni zile eh hono ni ge yani le hono ni kabali kushinchia abali sa sawe asena hiro oda man ge eh ni zoga nibi eh wono vamban fakod oridat alayhi jabalu makka akara fayo ara man expose anu ro yani atabi makka antasiro lahu zahaban kajeva bara gold fakola da ne bika bal ajo yawman fa asbiru jabu wa kume eko he di ma nye oisi kamarin wa asba yawman eko ya sadi no ham fa asko di ma nyankwawo mi ko wari sa polo dana bika wa enye no asali sa we eko muri awo amma ijo wa ko o muri awo mi sa ka eso no le anje ko ni ko ko muri awo subhanahu wa ta'ala okay fa anna lan asta'idda li istiqbali nabi bi hadhihi al ono we kenya mu nibi dele abisana kai o wele ono because ensa nibi asemi wa in kana labuda minha aidan aw kana bika ani kono tenyen wa sa le li istiqbali nabi bi tilka al ashiya allati nabi sallallahu alaihi ana kon ni kono tenyen oni be sana kai ono o sire sene sana dake soni we fiti nyangona fasawfa uhafizu anna wa zawjati wa auladi ala salat ijiji odon yewan atusan atijan ka ave ne tinyi ngu dan ya ko salatu no me ene tebi sale sale man tu kana odo chagan anka e, ani be wa odo ya to dan ak salada ni ka ai e, beda ka fi mono no yete وسوف عزم زوجتي وبناتي بالحجاب ijiji omi sa ka sim en rejim ka onyene ka isijabe ni eni kwetele in kana hunaka taksiru min hunna ana ka nyoje hai nene ana ka ana ana ka eh uje o me diku ijabe tele o se ujenye na re ku otele kota dake wasafa ahris kullu hirs ijijona hin abọ́lọ̀ mẹ̀mẹ́zó nyẹ́ làbúdó he ala zaa eltizam bisamat islam yani ọ̀nà bí wọn gẹ abisana ka di ẹtrit abisana ka ibiri islam ọ̀wẹ̀ alẹ́bi yohebo nabi sallallahu alayhi wa sallam anayika níbi umuru mi wọn dọ̀rẹ́ mọ́ ayọ̀ sílẹ̀ tọ́ka wasọ́fà àtàhálàkù bí àhàlákì nàbí hátà yẹ́sàrà bí róyàtì ìjíjẹ́ ọdọ́nu fẹ́ mi bìrà ìbìrà náà ìka ọ̀nà bìbìrà náà níbi ìmẹ́ àgọ́bí dọ́nu nyẹ́wọ́n nyẹ́lẹ̀ sọ́ níbi òrán dɔke wasɔfɔ iltazimu bi sunna eji jɔdɔ ko zugi sunna a bari cɛ nɔn sɛ ko ka ka ana daaba yɔn hatta akunu jadiran bi istiqbali nabi agobo no wodi agobo no wura dodo ga nabi sallallahu alaihi wasallam fi baiti ini hidan dɔk wasɔfa uzillu kulla min baiti eji jɔdɔ na to ko le a bisana ka ise diwa hun li hen falan ada asora alal haid ona ko wa na bu tanya ni o go di shehu so awe ona man wa gana ah, ni because and leave you sleep to ni yana an to ni ni dan don na wala tamathalan yani ona wa na wa any sana kai ba man don na ba make example is an wasa amsa asritatil agani yani abe kaseti music enehi ne idan abe kaseti ekwenu eh, eh, waye eh. abi ah, ka seti nigeria film don se ku don se nyi don akwa uni dan don ataken because ani be wa ka ka se todo ahe ani bi ka se sono ora ora oye go eleme do ka kara ya rasulullah ka se ta de kuyen okay wa uhdira asritatul qur'an aqadon kuwawe hinehi asritatul qur'an ka se to qur'an oye ko wadurusul ilm kase tanati kosoye don ko wehnehi walan atruka shay'an fi bayti yubdabu rasulullah sallallahu alaihi wasallam ono wa nabi tin yin tinehi anai kai owe don to muri sallallahu alaihi wasallam ai dake wal an uridu an asaluka su'alan wahida ono mara akwara na taban adanyana na bi hotel adanyini change furniture satite television ni ne ya na abano na ababara atadani anai ka sɔnna mɛ o ka eŋu bi nɔnɔ nyɔnua mɛ ɔnaba ŋɔ ne bie ɔkò ne sikɔnɔ hɔ ya la yi yaa tɔrɔ ìzàjá àkànnàbí ɔkàrɛ ìjà ne bie tu fa ayi wa edwin awo lai salafa satakun na ina zina tɔnɔ ina al mu'akkid annaka satakun ɔkisana kɔn nyukata ɔnɔ ɛka isa kunu salif insha allah ozo akwa ana kolo laka ma ka o ka dawe kasira o iklim ororo ọ̀rẹ́ kakọ̀dá àmísàn náà rọ kakọ̀dá kan hunaka unas ya iṣu fi zamani nabi ala nyaza ana kai ene la inu ma nabi wa ma azalik dama ne ya kafaru bi risalati nabi ene makama ore rutona si ya nabi wa haribuhu den ni ko ile kon wa dabbaru mu'ammirat li qadlihi den na ini okwengo den mitukai ene wa nabi sallallahu alaihi wasallam wa qad yakuna fi zamani na hadha akanyangunyo inu ma non man yatamanna an yara nabi ona ika wa kono ran nibi wa an yaishu fi zamanihi ono rainu man wa huwa la yadri amma oye hal kana sayu'min ma annabi o wa la ilaha ngoro ila nibi am annahu sayakunu min alladhina haribu nabi ay kaina na ay kai e ebira nibi kure kwa wa inani because anibi kamisa ndo wa men which means you cannot live in peace with the messenger of Allah peace be upon him أقوى من أجل ذلك أقوى أريد أن أسألك سؤالا واحدا mi kama ho fe sile kunya hal anta fa'ilan ala is ala istidad li an tadha bi kulli hadhihi al mata' al muharrama akawaradi wa ba me inika oitenye ngo ka wa sacrifice a benwo me ana ikenyi to wala istidad ati oile tenye li an tazima لأن تلتزم سلوكية وأهلاكية إنك وزوجي وزن نبينا أتبران وإبادة أتهك إذا جاءك النبي صلى الله عليه وسلم نبي وتو ذكا فإذا كنت الأجابة بلى أهلا بك أهلا يو إن لنا بك أقول لك ملاك أوكاي فما فرق بين أن يأتيك النبي وبين أن تأتي لك سنة النبي صلى الله عليه وسلم seveha hika nibio wetu on lika e sunna nibio no wetu seven difference an kebe no ya ne baka wono abai ah, we now look at kanibio we wait ko we dry but sunna nabi sallallahu alaihi wasallam o wetu how do you live with the sunnah ọ̀nà oh, lọ́kà bal ẹ̀nà tó àti nàbí sọ́ọ́lọ́ alẹ́sálàm bá àdàmọ́tìhì ọ̀kì ọ̀ẹ́ sáà sáà níbi sọ́ọ́lọ́ alẹ́sálàm ọyịrị m nọrọ atị atịtị azọ m mịntọ atịghị tị ha ya atịghị ọnụ denwuhu ọnụ nyutosi ihu nika iwa sasa n'ebe ọ mee ya hen lianna rọjụlụ rubama ya falụtọ ata hajala mina nabi sallallahu alaihi wasallam e yara ujo nọrọ nyanwụ mọ ịza ansemedo mọ ịza agụ ka anyụ ya n'ibi dọkị ama nfa faala ha bada mọtịghị ama ọ mee ọ were mana n'ibiri achị atịtị falan yaf'alaha illa ibtigaa wajhi Allah o me aki oyi ti se yo mori wa hubban wa ta'atan li rasulillahi sallallahu alaihi wasallam ati do wo isi ato isa sisa o isa so mori sallallahu alaihi wasallam o mori o me won do re mo ya do ko min ajli zalik agoso non da annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam o badua yanabe liman ata'ahu fi zamanihi marratan yana ikaye e sa sa inu manukonya wada liman liman ataahu ba'da mawtihi sab'a marat doba duya na ikaye o sa sa o bile monora sele se sab'a marat upehimba faqal faqala sallallahu alaihi wasallam nutu mulia kakaye tuba liman ra'ani wa amana bi ila so izo wala na ikaye o lim dodo ilim summa tuba summa tuba summa tuba liman amana bi wa lam yarani awere m na eresọiza bọrọ na eresọiza bọrọ na eresọiza bọrọ na ọna ikaye ọdọrịrị mi orim hadith na imam muhammad adam ati ibn hibban di imam nasruddin albani rahimahullah alayh dr fiha ni sahih aljami wa fi riwayatin qal in riwayata qala sallallahu alaihi wasallam dun tumuri aga tuba liman ra'ani wa amana bi marratan eresọiza bọrọ na ọna ikaye orim dọdọrịrị mi upanya watuba liman lam yarani dira so izo bodo na ka olim wa amana bi dodal me sab amarat upahimba hadisa imam muhammad alada ndi albani rahimahullah alayhi dota sihan wa qala sallallahu alayhi wasallam ono donto mori sallallahu alayhi wasallam doka inna min waraikum zaman sabr yani anyo umana ve awele mauni umusuru lil mutamassaku fihi ajụrụ hamsina shahida minkum ọ̀nà ìka ọ sọ́wọ́dí sunna inú ma wọ́ ọ̀nà ìka ọ̀ kó sọ́wọ́dí islam inú ma wọ́ onye tosi azani ẹ̀bẹ̀rẹ̀ ọ̀ ana ìka ọ̀ zu shahidi náà because umuan were dọ́ọ̀dọ̀ kó yanabi sunna ọ̀ and Ravana Kwan his own version of Islam. So no uh, me yaman le roke and ni bi waya ni le do man bini da wa man mo son. Nen anu kai ore ba we akoka. Anu tu muri ona ikale anan. And de nyu do sa onu nyangu na una jana ko na ndo kaka tariqul janna wahidun. Ozia ena eh, janna ozikunya wen. aka ilam ayuhal habib wa aka ya ayuhal habib ewonimisi wa alami dowa ya kaye ayatuhal wa alami ayatuhal ut dowa raye unu nidam alfadil ananyubani anna tariqal janna yani anna tariqal janna wahidun awiru dana nangunal janna kunyawen falakad aballahu jalla wa ala wo yi ẹni cẹtẹ ń ba an yaj'ala lil jannati tariqan illa halfi nabi sallallahu alaihi wasallam kanyi da sa ono za zin na nguna janna a ki jizire man nabi sallallahu alaihi wasallam oro ka kanyi da sa ilike ona ndoke qala ta'ala wa mulya na naba ona kan kai wa anna hadha sirati mustaqiman fattabi'u osonu buzana ka o mane boron fattabi'u wa asasa wala tatabi'u subula asuna baturi eze ana ikororo fatafarraqa bikum an sabili dozanna donu kuwa ha hunu lubura na ka to de teo no mo sona wa taala zalikum wasaqum bi asana wa naika naike ame onen la'allakum tattaqun agwa nyamu na naika nyangwa so mori ana unto mori ora choze be asaza akunye akakishe wenono kamani mel anyi unto mori kamani mel askaru sabawa masa dawa nanya nora na dawa kae anyi shi wenama nchadu wenono yeo uzena na ngona aljanna uzikonywa ben anuzono bana juzile man nibi ona ndo wa abdullah ibn mas'ud adawna ma abdullah ibn mas'ud mas'ud radiyallahu anhu qala ki hatta lana rasulullah sallallahu alaihi wasallam onto mulya man do ni line hatta yani lana na man space qala doka ke hadha sabilullah osono wozo molin summa hatta hututa yamini wa an shimali man radwa ni line juzei bori atuzi wa لكن ثم قال أولا لك هذه السبل أسنو بإذن على كل سبيل منها شيطان أبول كن كن يا أني شيطان نان يدعو إليه داي أحيو ذنان ثم قرأ أولا من لك أيضا ننبي لجيسا وأن هذا صراط مستقيما فاتبعوه إلى آخره dɔkɛ bal wadaha nabi sallallahu alaihi wasallam li umma an ah, nabi sallallahu alaihi wasallam ora hure to hay umma annahu lan yadhula ahadun jannati rahman jalla wa ala enyo na banya nwo aljannu muri na yamba anachi anachete ndo na ba illa idha ata al habib sallallahu alaihi wasallam e jo na asa asa nibi umuri o menwora dole mo ha doka na bi hurayra ta radiyallahu anhu ada na bi hurayra umuri ina ila anna rasulullah sallallahu alaihi wasallam onto muri umuri o menwora dole mo ha qala okay كل كل أمة يدخلون الجنة إلا من أبى أبى الأمم أوان والجنة يبذني قالوا لك يا رسول الله وانتم مولي صلى الله عليه وسلم ومن يا بيني قال لك من أعطاني دخل الجنة أنا أعطى سما وان والجنة ومن أعطاني فقد أبى أنا أنا علمي به أنا يدوس بام أنا ما كما علم يعني أظن أولي يكون الجنة لك بل تأمل ما إيه أكلوا لك هذا الحديث الذي رواه البخاري والترمذي حديث عن الإمام البخاري الإمام الترمذي أو ذلك أن حبيب صلى الله عليه وسلم أنمس أمور من وراء دار قال أك إني رأيت في المنام أك ميري إنورا كأن جبريل عند الرأس ورؤية الأنبياء حق أورا نبي أن ذاك ذا أنه لك أسمان كي ملائكة جبريل أو من يأتو أهل سوان وميكائيل عند رجلي de mikael ah, dɔ y'a tɔ aa aho tara ni yanni olu b'a wani yakolu ahaduhu mali sɔ hebe di ko nya ina ni daa kaa yɔn ɔho wani adiribu lahu masalan yanni mape juwe zɔ fakɔla esma samita uzunuka ɔyewo ana ikɔ waa wɔ utan wa akil akɔla kalbaka doo ye yanni uh, ah, irɔye ana ikɔ ɔyinayan nun dɔka innama masaluka pɛrɛ ɔke awere ɛw apejuwe aw. wa masalu ummatika atapeju alumma kamasali malik boya asman ko hino ya bon apejuwe ore alumma boya asman ko hino ya bon istahaza daran anaika o dalehi ani le no manse summa bana fiha baitan do dalehi toan summa ja'ala fiha ma'ida do maniku table yani anaika table sorry da maniku heten aki ma'ida table na ki sorry aseren summa ba'asa rasulan yad'u nasa ila ta'amihi ọ̀rọ̀ ọ̀nà ọ̀dọ́ tó ń dùkà yẹ anahia zẹni ka zẹni bẹ dẹ bari sa man ajaba rasul anyi ne nana ika ẹnẹ wọ ọyihi ana ika yẹ ọ̀ntọ́ mọ́rí sallallahu alayhi salam man dada huwa islam والبيت الجنة إليه نكاد تو عليه نكاد أنا الجنة وأنت يا محمد رسول من من وأنت يا محمد أو قول محمد رسول ẹwà wọn tún man àjẹbẹka dáhùlà islam ọ̀rọ̀ náà àtúwò yìí ọ̀rọ̀ náà wọ iná ìhànà wà àhìdọ̀ ọ̀hún islam wọn man dáhùlà islam dáhùlà jẹ́nà ọ̀rọ̀ náà ọ̀hún islam dọ̀ ọ̀hún àjẹ́nà wọn man dáhùlà jẹ́nà ọ̀rọ̀ náà ọ̀hún àjẹ́nà akàlà màfíà dọ̀ọ̀rẹ̀ ẹni sanáà ìka ọ̀ yìí zọ̀ hadisa imam buhari da ne kitabu lati sam bil kitab wa sunna doka idan ana we kano men fa tariqul janna wahidun uzal janna kunyawen allabi ihtarahu lana al haq jalla wa ana ikomuri an ni chetengu doneba onyoe wazalika bi an naktafi atharun nabi ono we sasa uzi ana ikaye annabi sallallahu alaihi wasallam ofeten ananya ka uzan nibi na ya sasa wa anna tabi shar'ihi di shar'ahu di ya sa fi shari'an wa sunnati ati sunnan linnas ada fi dunya wal akhirah agoya nyaunye soida ene hono na takuya dilema abu amal mahmud al misri dawale malaba usilana uh, okay madha umme baya how does it going to be how does it going to look law taraka an-nabi sallallahu alaihi wasallam babaka layla an-nabi sallallahu alaihi wasallam ọmọ tí wọ́n kó láwọn ní ràhùn ọkàyọ̀ alhabib máa hẹ́wọ̀ onímìsì iná nọ̀rọ̀ ayẹ́tò alóhùtìl fàdílà máa hẹ́wọ̀ nù yíza mọ́nàwọ́nù báyìí bilahi aleikum máa tó múrí ikú tó ráwọn rẹ̀ sọ máa tó múrí ikú ahadikum ana ka nabi sallallahu alaihi wasallam o tuwo kodo nyo nyaune leila ka ina ra wajin fa ma za yasna sawame o ki tahayyala mai yani bale male tuli sulu le menne ka anna nabi sallallahu alaihi wasallam yatruku babuka al'an asma ka nabi sallallahu alaihi wasallam wa inehi wero ka anibi ah, hoza bora fa kulta doka ke man enonawe fa qala dak rasulullah antu mori sallallahu alaihi wasallam aka fa in kunta asiyan lillahi gẹ́rọ mutabi li hadi rasulillahi sallallahu alaihi wasallam ana wika ọzọ bi ana ika ebo ori omori ibin wẹsa si oyibolo jozo ntun mori sallallahu alaihi wasallam fadahola nabi sallallahu alaihi wasallam beiteka da nabi sallallahu alaihi wasallam dongwehin beiteka dongwehin ahun ووجد الآلات الله kasete ده نجبتك كاسيت موزيك كاسيت أيوبا ساي ساي يبوته والمنكرات ate kase to diyo diya na wo ile gosi ji ato pale ene mangu ine ilawan fa bi ayi wajhi satalqa al habibu sallallahu alaihi wasallam hiyo nu ya ile yanu asigera nibi how are you going to look at an nibi kai an nibi wine ida daka ile yana ile diyo dibi ohine ida ile yana eworo onihine ida Laki amma in kana tayan وترك النبي صلى الله عليه وسلم بابك فقلت من أك أنا بكاو إنه نايكا ساسا دا نبي بيقول إني دا نوك إنه نوبين فقال يا رسول الله دك فقال يا رسول الله دك أنتم صلى الله عليه وسلم فيا لها من لحظات يعجز القلم عن وصفها أكم بابي يعني أموري ميلنا أنا إك يعني كلام أن يمجوي يعني أممي إلى أنا إكاي أكا إهونا دا نبي صلى الله عليه وسلم

okay wajada uh, wajada fihi kitabu llahi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam obere ni idawo uwo mori ati sunna to mori sallallahu alaihi wasallam wa su'ali yaridu nafsahu alaina al'an isili na woro ke ya he mo se bora na kai ana kan nibi manu ni idawo anye sei ni idawo na kai obwe ana ki sunna mori sallallahu alaihi wasallam tasazawro ro Qur'an kana da ibuli nyitine na da Qur'an ma na ko jirema so ya ni biyo hosika ai na kitabu hadithu ka au na no ka helwe no aka helwe wani sahih buhari so what are you to tell nabi what are you to tell rasul kai anibika igoni imam buhari che do man muhala wani doka eh ya rasulullah ihone meto kanwe dawa na seka yamba le mabamba kezele is this what we are going to tell anabi ee wadabere nyiri ya dusolihin ani bi ihe min islamic store akele ah, anakobo ọta ejobi eh, abo last year ma wọn abọ is this what we are going to tell nabi kiri wọn nyi ni fiki udu echi ọdụka ọ dị mantị tere na anọ wee kwa ya na nabi ka fiki usu na ya nụ nuke yi sọ fiki usu na ya yi sọ wedo ka anyị durusu awali ya ọnọ ni dọn mi nyimi keu is this what we are going to tell nabi so ejo ni bi ọka n'eyi iya ka ha yeso yani ewon library bo man tete pete ni tesun ani in kana mawjudan ama ja ni be man kan yeso dori ka ewore e strong e, satellite ni ni ko otore ngon ine hida odani satellite dani pa no na man bi ke on checha dish oso we ki asa ya ma gaba se go we ke on so what are you going to tell an if the nabi ka ha uh, this guy on is islam ọmọ ọbọ hin nan lọ ẹ huda kẹ ahuda ah, tv kan náà nan ọ kúrò alẹ stop bẹ anu wa ka ya nebi anebi ọhún n'ehi ahụ how are you going to present yourself onye go so that ẹ wá ẹ ń gbèsè náà lẹ́ẹ̀kọ́ satellite site survey ìtẹ́ egwuregwu na-enye dukwu yọ̀ọ̀dá nebi eh, ka ẹ sọ kasẹ́ẹ̀tì ẹ lẹ́bàá nyẹ́ elebanye kaset nọ n'onye ọdụ owe na-esi ọda ikọnụ na-esi ọra akara adịrọ ahịa nebi mmee ya ọwa jee machi arụzi isi omee ya ọwa ma ọtụtụ ọkwụnye play ama ọrịa m ọnụ aka kaset erenyi nollywood hollywood ee kaset chinese yi na-ede ahụ ọnụ ka kaset ọzọ ahụ ahịa e, jetli ya nọ seme na ahịa <laughs> mmiri isi kọma kọsi chinese ni we should be imagine it yani arụhụ ọnụ na-esikaya imagine how is it going to be osoyo chakichan eh sare menan wes ko wala ruchi na wuki chari chakichan e chani sako tembiya he mwaze kai uwe ya yini tinehi anaika baboro kan nabi sallallahu alaihi wasallam o ma ni munye hidawde le do ka sasa be do ka eh sai buhari ana sa asaya do asheria ni ana na bana me nani mi ka qur'an do ka ma hore qur'an wada ba ni tafsir anonye tafsir ibn kathir wa eh do eh anya ke yoni meje ama je la daba daba on 5000 sila seun oni me ine yi ewu me ko satellite awo ya that i ka ono any ha enyo bia no hiza sa bondo ni table ya hayo ko waman kan iza so ay lipstick mascara oye ko eyeshadow eyeliner oye ko concealer blusher abanu na awo ogwete ana ka you need to mọ̀ ní ilé ìhòòrùwà lọ ọ̀rọ̀ àmọ̀wé lọ́hẹ̀rẹ̀ isisa nsiwa present yɛ ne bi ɛnyɛ mɛ kakɔrɔ mɔ bi but asaayi ka yi ɔni kɛ nɔ bi priority ahun yanni maa kɔrɔ rɛ mɔ bi concealer yi na niɔ anyɛ ne ayi concealer da onye da aku kukwo na enyi ba titi ama ni kuwa da ika ero na ebi duwe lo kabo bin be na go ozo jo mi no concealer ne oye ko eh enye ndị ure ka denye ọkụ ine wee kwere enye na enye especially eh, alhamdulillah kizista ya waya wee lenye na enyi n'ugboro du elu kibe biyo na anya na ka heblosha dọmanụ ibo ya iro skola abụọ dọmanụ da agaba m da onye go dike so na ebi ebi ekike ogwete ni down how Ha you going to tell a nebi ka when you saw buhari Ha are you going to tell a nebi ka when you saw muslim when man wahala lechere How are you going to tell an Ibn Kaye when you Riyadu Salihin? How are you going to tell an Ibn Kaye Bulugu Maromine down? Ebe anibi ewa na be, wa ndo ka ebe wa anibi ka anibi ya rasula anyi hadisi ni ma na ere le ni me hure ere ni bulog maro mi me ebe ere wa mi ku ma ọsọ be ni mi. Ko jana ni mi ehunna iji na mama re hal so yare kai iji na ba ehwa na ime oro were oro oro ai na abi e e ki school ina e, wa hoise ke helu no ti school now enyo na nyi because yero ka ehwa no na ba ba oro oro oro now money as a secondary school yenye enyo na oro modern biology ni modern biology babio

waba kayo jeuka eh mabde nyo izia tulisala me goko ile ya mekenyile hidori hitu me na ile hi and ah, this what we are going to present to our kids ona mi daro ona kamani le ani bi obini da how are you going to be blessed how are you going to make him happy kai yani ukomo yoboro oh, ona ndoke obere wajala fihi kitabillahi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam ahli zawal kan bi yoni da yani qur'an tafsir tafsir eh, eh, imam tabari ani eh, tafsir ibn kasir tafsir manu gwa ta aba mun munura ni qur'an goro den qur'an ni bani ya ya wo ne no ya onyi ni sunu sunu to mo ta na maka obere wajada baitan aburo kuma kuma yana ga sa so mori wajada baitan usisa ala taqwa fa ahluhu ka al-layl akadole kai irehi anai kai bada tire so usisa ala taqwa bada tire so ngwa mori fa ahluhu yaqumuna al-layla aznihin lahinan da ya ko etai ne raho wa yasumuna na nahar da ya bawa waya yatlubuna na ilm da ya qasaye wa yad'una ila Allah da ya n'uzu hada nuzumuri yani anne anọ anomen abikan ni hidaw ani be wa ngune yera doje wa ni velo ka eh <laughs> hajj gogo ohigo ohigi kalima kan wa ne bosi kai wa halaw ko ete ka ko sala ira wada ka yachi wada ka ya ke toward the last part of the night o se o onya withstand kai ehuna do sese unatoa do raha daika azene ele yakobe yakan oseu is he going to be able to tell him kaye anajere anyi sone yono nyamse kalaida alikawa onaha ama eni zakenda ka o inya we madaba jine poro umani a we acha ono ni we aka ninya nya o kayo janu jana mi hijab janu Eh, sada you should imagine yani you look at your house ima eh, ne how does your, uh, your house look like does it look like a muslim house does it look like baitul muslim aweke vice versa dake laka anni bin nabi sallallahu alaihi wasallam fi tilka lahza yaqulu laka aka dasman ke vehemi kai annabi no mono yaqulu laka baga ke barakallahu fika maw'idin ma ake alal hawl yani ila soy do wow okatete ahoy gemre o yani onobina pattern can we receive this statement you hear what ana nabi nyang man kai are we learning ya akọsi knowledge then ya akọsi knowledge ya implement knowledge you so this question ana nke olukunkun ya osi nne ehi wa mere mmaka n'ili ya ọkaka ya ka n'ibia nwụọ and n'ibia nwụọ how is it going to be so ma ya ka ọrụ ọrụ anyị kase tɔni nyinyi ehi ani bi ɔmu n'ehi da ɔdɔ sɛlɛ ma kɔ hɛn wɔwɔrɔ akɔtɛ wɔyɛ kɔtɛ ɔdɔ do ma ayi da ani bi mi wa ani bi mi ka wa sugu anuma lɛfi de ma dɔw yɛ na agogo ekele de te yi ehi. dɔki fatal kɔn nabi sɔɔlɔ alisala ala hɔd dɔ ayin duna gɛlɛ nabi sɔɔlɔ alisa ina pafɛ le tasoroba min yadihi sharifa agodu ehuhu nuba nuba na na ikubɔna nyubanya wɛn shurubatan haniya mariya inyɛ na ika enyewe no nuzonyi enyewe na ka we shi ohu yani all satisfied tasa la tazma ba'daha abada ana kinyoma wana ko wale monopa summa yahudu nabi sallallahu alaihi wasallam biyadika ayo da nabi sallallahu alaihi wasallam masu wada wa liyudhiluka aljanna agoda fa huna janna yani liyudhiluka aljanna okay fa ya laitana nasta'id min al'an ayati nyangu bolan liqa allaha jalla wa ala ọ̀yìn àgbèrò múlẹ̀ náà ìkùnú jẹ́tẹ̀ ń dọ́nà ìbánu wọ̀lẹ̀kọ́ àrọ̀sọ́ọ̀l wọ̀lẹ̀kọ́ àrọ̀sọ́ọ̀l allah sallallahu alayhi wa sallam alalhaul àtọ̀yìn àgbèrò ń tún múlẹ̀ sallallahu alayhi wa sallam ẹni àpàfẹ́ aljanna. yani an yake asaba mu ha daga fa inal maut ya tona baktatan yani ye kula nabi ya nire bawara ka se ila faiza honan yani ya zuman asman ke ee ọjà hàn ọmọ gàkẹ́ aláya rasulallah kunta dalilana tajẹ ẹwọn tó mọlẹ sọlá alẹsálàm wà wọlé náà ká yẹ ẹwà wọlọ ìjọsìn ẹwà ká ẹyàní jẹ ẹwà mà nibi àìka níbi ọ̀nà vi ọ̀zọ́nuwéèrè kọ́pìn ọ̀nà wọn náà ká ọkà jùzá nàbó ká yẹ mọmọdé náà wọta ọkẹlẹ fi rasulilahi hasana ara anyọ. apejuwa ila ine wonto mori sallallahu alaihi wasallam liman kana yarju Allah wal yawmil akhir ya na ka atule o ina gero mori ati eko ya gerema ana ndoka wa kunta bina barran wa lam takun jafiya o ka nibi sallallahu alaihi wasallam do ya lere yani barran yani na ka bo mi buluboro yo dan we mi bulo katenwi kasani bi amu eh, subhanahu wa ta'ala bana dibe nu kai wala kunta fadha ghaliz al qalb la anfadu min hawlik wa ya ne katanga nga abaya la gugu koze ona nule ka fa bima eh agobe ayambo mori linta lahum dora yawan ana na ni bi man ra won abe wele abere ona wa ka ka ebe do bere na kai ile o se soro

agobe litabke biha yawma man kana bakiya agobe nyam jole ho ma wa nka ai ai ya zura nibi sababa oni ke yamme ngwa kai ye inuma nibi je ake ya inuma nibi ati inu litu tv donc ala tubata inna sil'ata allahi galiya yani e enyuhu muri isano e, da fi aljanna o katari faraki sunu muri ana o katari faraki fa in kunta turidu aljanna o ka wisha aljanna fa'alam anna sil'ata allahi gal ya yake nyugo no muriya na o kadari ibadaki wa tataju minka ila badlu wa tadhiya a chiyahono wao kawa sisa to ya do wa sacrifice do wa mere eh, agwomo subhanahu wa ta'ala fama zannuka bima yuridu sobatu nabi fil janna sure ni la na kai es eh, kono ya panibi na janna yani eh, kwa sumu mero yani ona ke es ya panibi na janna hal tastati'u an tatruka biladuka o wosu kawana be qurao wa daru katiliha wa mali katugwa wa tuhajjir duwa mihijira kama hajara ashabu rasulu sallallahu alaihi wasallam asma keme mihijira asabi to muri muri me ngora daira mo ha wa nyang man me hal tastate an tatasaddaqa bi malika kulluhu kama fa'ala abubakar radiyallahu anhu wa nyang sha bogwa duwa simi sadaka asman ke abubakar radiyallahu anhu ameme wa ka ya hidayah nyane yani yani wa ka e brother ni ka wa hiwe gukonya eh, 80000 awe mbero ka ake ho no dos na hobi pi opi no do ibedu nga wa ya ka e intansurullah yansurukum wa gomoro wo do muri agowo wa yusabbit takdamakum wa ko wele da ro ro na ka aka ka tuka ya gubi islam aka tweka ya gwa ni sana se metuzo moli yani ni chehun wa man ruwe wasuwe wa uwe no maika tale kana ende ay wadai huna na hiyo ana noke hal tastatiu an tadfa an nabi sallallahu alaihi wasallam kama faala talha ibn ubaidullah yawm uhud wanyangu sele wanyangu protect onto mori sallallahu alaihi wasallam asma ki talha ana wa ubaidullah o me meni batu da fo da ma ni gana konto mori sallallahu alaihi wasallam yani do you have that mind wanya wayano ana ikaye ake iriu mori awda kamison atohe go mori wanya yo itohe ẹ̀rọ rọrọ àyà aka hìí búrẹ́n àtẹ̀yìnbọn na kọ́ àhùkọ́ eju wa fe dak zeme do bozo da da himala we kama mozi abi kama na wono mozi okay hal tastati an tabzil nafsaka fi sabilillah wa nya musakifa wa tozo mo zona wa ta'ala inna liqa annabi sallallahu alaihi wasallam ala hawd o ko ina gara nabi na pafe wa sharbu min yadihi shariba dolo wenyi no bana ko nyu ban ya tadu ila ballu wa tadhiya oni ka o do saha to isa o isa to sacrifice وإلى الاستقامة على شرع الله أتي أوجه تلسو شريع موني وهدي رسول الله صلى الله عليه وسلم أتي برجزون موني صلى الله عليه وسلم وإن صحبت النبي في الجنة أو كأنه بك ويا فالنبي ويسكوا yapa nebi na janna wa yapa nebi na janna ta taju minka e shi hunu ba ila anta ishu kullu lahza yani kawara ini abume min umrika ini hao fi ta'ati llah ini oisa sumuri wa fi hidmati dini ati oigwa dini muri wa jalla wa ala ini chete ngudone ba dako min ajli dhalik agwasanan qultu laka ma kaw kai inna sil'ata allahi ghaliya enyuhunu muri anana bi janna o katari fahal turidu an tabzil wa tadhi wala diwesi ka wasato he duwe duha min ajli an tafuz ago wanyangula go be nabi fil jannati amla ago we oya pan nabi in al janna heye nan wa manisha dake haula dahala nabi sallallahu alaihi wasallam boyoto boyota esana na ka ya nabi sallallahu alaihi wasallam o muni hen akwa ha anna asoko li hadratikum ọka ọni máa kọ́ ọ̀rẹ́ ẹni ọ̀yẹ́ àtọ̀ ọ̀nà báàdọ̀ nà mozad ipa ẹni àpèjúwe lèmọ̀ntàṣàr rọ́fàt wọ́tàbàrọ́kàt ẹ̀rọ náà ìka ọ̀nà gbàndọ́nì rẹ̀ sọ́ọ̀dà bòyótà hóm bìdòhólì nàbí ilé yẹn ní ọ̀mọ̀ anyi rẹ̀ sọ́ọ̀dà gòkà níbi sallallahu alayhi wa sallam. alayhi wa sallam ibnu ibnu turuku waya laha min mankobati yajizu lisan an wasriha oka o sawi o dave ele ujo denwo anaika e irare o nyanwu juwan kakaka ni biyo ni idawo wayajizu alqalam an ta'alike alaiha wala bi kalimatin wahidatin dikala mura ko me inika omi footnote o kare gele ono na ngode kale akire ko nyake no ben yani o nyanwu juwan tele okilaka antatahayal ma'i ọka anyị kawa rurere mme ayuhal ahul habib ẹ̀hún náà nyọ̀rọ̀ mọ̀ ní mísì anna allah qad zakara ismuka min fawqi sabi samawat kumuri o moy tamaye ere haw en sama ere so hatama hemba walaysa zalika fa hasib ewa no kene e hunaya bal inna allaha ya'muru nabiyhi sallallahu alaihi wasallam do mori modaya nibian an yakra alayka babaka ko be hudaw wa yaqulu laqad ka inna allaha amarani an akra alayka alquran o mori o modam kama ba ko qur'an zo akita allah law kunta makan ubay ibn kab o kama shumuri ku wayani ni udi ubay ana wazikab latamannaita an alqa allaha fi tilka allaga o ka wayani shi o ka wana gelo mori inu mono litakuna tilka almunaqaba hiya khatimatu saada dai kai ujono oyo boya ono wodire me o ida tele ko idawo yani kakaka nibyo bine idawo akaka wera nibi ana ndure ke ọjà hàn lọ́ka fìdálé rasulillahi ọmọ wàhálàtì wa ammi wa halli summa nafsi wa maliya ka fidali rasulillahi mara sami sacrifice mara kpoto e to mori sallallahu alaihi wasallam ma sami ransom yani ummi wa halati onya ma to onya

lakana rasulullahi hayyan wa baqiya ana ke onon tadummu li ahlihi o yani wa bati tezo poro ya na kai ehinan lakana rasulullahi hayyan wa baqiya o kuntu muri sallallahu alaihi wasallam o yani ala do ibete ido wa no yani ko ya yani teka hidika inshallah mana umaka nimina mi haji mi ne atu kuntu muri ave mana so kanya kene ave ikisiban mekisiban ama hono no mane ya walakinnaha tafna wa tafna na'imaha walakinnaha tafna wa yafna na'imaha ehono mabanta abengo wala ni hinan ndo dota watabka almaasi wazunubi kama hiya dai kasa yakubete akubyo nume onu wele ban ni bia do me ya o me ya do na ya eku yo malkiyama ولو كان رب الناس أبقى نبينا سعدنا ولكن أمره كان ماديا ولو كان رب الناس أنا بكم مليون أبدا لهذا أبقى نبينا أو يعني نعبد تي النبي دي يعني إيلي ọ̀rọ̀ tí dị ṣe dínà káyà níbi ọ̀rọ̀ kákàyẹ̀ ọ̀nà ọ̀hìnrà tábà dáa níbi

oke fahaya bina agwawo bayele me lina isu tilka lahzat yani liyara inni umono ma alfarhatul gamila gamira ili ayina naika ororo allati mala qalbi ubay eh, eh, ubay anaika e eh, o yai ay ubay ibn kaf سعادة وسرورا إن لسوء ذا تايرين أخبرنا في بن مالك أعدهن من أسانا وزي مالك رضي الله عنه ومولي نهر قال أو قال النبي صلى الله عليه وسلم النبي وكمولي من دار دارم يبي ابن كعب يبي أنا وزي كعب إن الله أمرني أن أقرأ عليك القرآن ومولي ومدام كما القرآن وفي اللفظ إن اللفظ وصح amaroni an okore kal qur'an o modam kama ko qur'an zo qala ubaydi ubaydi okay allah samani laka hu murido ile hamun qala nam da nabi ka eh qala wa dhukrat inda rabbil alamin okay no moni ma tamam edin umuri na ka ono bodari ha behen qala nam da ka eh okay fazarafat aynahu iyan dam mana kon hadha hadithu muttafaq alayh yani ka wama wani nyina so da kaka ye asa ko kokora na kaka ni bino wini ide kana so mori ko woni sama what a happy mood onobe akwa fi riwaya ini riwaya sa an abdullah ibn abdurrahman ini riwaya abdullah ibn abdurrahman ibn abza ana wazi abza ana be on wadan qala kake قال أبي بن كعب أبي بن كعب أوكي قال لي رسول الله صلى الله عليه وسلم أنتم مولي وكام مولي من غير أدالة ما أمرت أن أقرأ عليك القرآن أمدام كما هو القرآن ذو قلت يا رسول الله دمك أنتم مولي صلى الله عليه وسلم وسمي وسميت لك دائما قال نعم دقائق قلت أبي يعني أنا دي أدين أكون أكاي أبي فريت بذلك وين يوم يا قال وما يمنعني وهو تعالى يقول ساز يومي أولي ملايك ومولي وكاكاي kul wa kana min fadlillahi wa bi rahmati rubanyu muri atayamban fa bidhalika agosa non fali yafrahu we hinai amma na moli di ka aya na ke ne di aya ubay ibn ka bi do ya o ka an tadi me yani se no no tola se yo ya ka so da hinai ka ka ka e won to mori ni ida o umuri yo he ha ka ba ko qur'an falizalika falyafrahu dɔke fi bɛti jabir ibn abdullah yani sɔnɔ bi ani bi ɔlɛ nire hi jabir anabazi abdullah wa ha huwa yadhulu bɛtu jabir ɔni ɔni anwe hi jabir anabazi abdullah wa yakulu min ta'amihi darisa ini sɔre ɔ jabir kaka ka ni bi ɔyida ɔ ɔrisa what a blessed day أوكي عن جابر أدون جابر ابن عبد الله أنا وزي عبد الله رضي الله عنه أمورنا قال أوكي لما حفر الهندق أو كما أتي هندق رأيت بالنبي صلى الله عليه وسلم همسا شديدا لملكاي النبي صلى الله عليه وسلم أو مواقوة أتتلة النبي صلى الله عليه وسلم فنصير تدفع ذنه المقام بين رواية أو مقوية النبي نادز أين سيسكنيرين أما ويلي especially ẹtọ ọmọ nìkan tẹun náà lórí ka especially the sisters àwọn ọmọ ìkànnì ìdáwọlé lórí ka ìgàrí ọ̀rẹ́ ẹlẹ ẹlẹ ẹlẹgọrẹ ní ọkọ ọdọ àrẹ ọ̀nà àtọwọ́ ẹdọ́nyàn ọ̀dẹ sọ wọn ọkọ ọmọ àwọ èsùn sùtì ọdúnmọ rẹ. ọkàmìn asàrí jó àgọ́fẹ́ ọmọ náà ẹ̀ka ọkọ̀ lórí ka níbi olùpẹ̀ ẹnu àmukọ́rọ̀ náà kaya mɛɛdi yɛ kuru maani daa ikiri ɔyɛ la yɛ fɔ a jaza nyi kaa mɛ naa la yɛ numu tɔdɔ la kaka anyi ɛɛ dɛ dɛriko anyi dɛrika na ha anyi lɛna mɔɔ oku dɔdɔ kaa yɛ lɔ ɔyɛ mɛ ko yɛ ta ɔyɛ mɛ ko yɛ mba, ɔyɛ mɛ ko yɛ ba lɛ atebela ebe nyiza yari and ndị ndị emere azụ ya je ọdịlema e ma mmanụ <laughs> na eh, ayọ ọdịlema ee ayọ ebe alhamdulilayi ama mọ ya nika daniel kpọnawa daniel nya nara anaghị eh, ka ọnụ ọhọrị dọka ee ya na-arụhụ nọ na ịka ịsa nze zọrị anyịrị ọ na-akakụ na na na nana ni kan mɛmi maa nana kaa ni yɔ ɛni mɛ yan ɛwɔ aba nyi sa dɛwo misa yɛ tɛ dɛwo hɛ ni mɛ na baa liyɔ ɔn ni ɔno rekɔdi lɛ maa ye. oye ko jaa maa na kaa ka ye ilẹ̀ sọ àjàlá ka fɛn mɛ da maa na kaa alihamudulilayi yɛ kumuri awɔ ka ye ɛwɔ ni ifi kamalen di a kaa ɛzɛ ɛzɛ naa tɔ yɛ anɔ tam. andu moyu si me ereku kon konya diri ye akanyira ana ka na anyira mukoro ya na anyira ndaya mukoro Daniel ne hiba ka ahlu sunna na hoja tay na kindono daba usika e wakayo ndele sa ya ahlu sunna dakono na tata nebi dakono na tata nebi wa mukoro ha e wona ban christian wa we na we yahudo we ana su ga kaka ahlu sunna aje ten sawe ana ki islam ko wa men sabi legacy onon to muri sallallahu alaihi wasallam na wata akalaikum bi sunnati wa sunnati hulafa'ur rashidin mi ya ni sunnam ati sunni hulafa'ur rashidin yani jabir ibn abdullah okan mi malik wa kuntum muri sallallahu alaihi wasallam fankafaitu ila imrati doni valema doni tusanan fakultu dim ka hal indaka shay'un ani sayda hal indaki shay'un ani sadita yani ani sayne fa inni ra'aytu bir rasulillahi sallallahu alaihi wasallam hamsan shadida mele ni won to mori sallallahu alaihi wasallam on wa seju fa haratu il eh, ak fa harajat ilayya jaraban akide eh, oji eh, osijabir dasha to hen jaraban yani bag fihi sa'un min sha'ir inane anyi mudwena ini joro dak walana bahimatu dajin fazabahtuha danye inane danye dai yani ujebu ana ko yo bo ban yani ebe bo na ka ora ahu okay fazabahtuha dane joben yani unzur ila imraati jabir yani am ọban mi hose kun wa kwa nebe a bisa na ine hi dosha to nke hose ine hi yo ama abe emre wa man kayen da ya oni ba nebi ba woro konyangu maduwa de soli o chiye tebe tuwa ida da o tenya so an tulu bubade kasa le ne bili kaye wo na mona wa taala wa ashana no wa do mulisa sa daire so okay wa tahin to sha wa tahina sha'ir ya'n dosan doko shair ya'n jolo no fafaroktu ila faro fafarogot ila farogi daika oni melezu yono ndono awo yani oni melezu awo we na ka osesa awo wen ijon ra meta dosan osana meta no mona semeta wakatatuha fi burmatiha okadoni mane ke amechu yawo don ko hino po enokon ثم وليت إلى رسول الله صلى الله عليه وسلم أو نلوني كنت مولي صلى الله عليه وسلم فقالت دي جنة نادوتان كاي كاي لا تبدهني بالرسول الله صلى الله عليه وسلم وبمن معه أفنا مهني ميدون تمولي صلى الله عليه وسلم أتنا كي يبي يعني صلي ناني صلي أذاكي صلي ذنى أنتم مولي أنلي أذاكي أو أذنى باكنا أنا كنت مولي كي صلي ذنى تدا أقوال أبدا زيري صلي أوكي okay. fajituhu fasarautuhu don netuan don kale wule chilen to mori yani kalimato kalimato sirran fakultu limka ya rasulullah wa antum mori sallallahu alaihi wasallam zabahna buhaimatan buhaimatan lana ya wa buhaima oya bahima oya ma tasgir watahana sa'an min sha'ir kana indana yani joro anala ida yana ka na kana wendela kwaona fata'al fata'ala anta wa nafaru ma aka okabe atedachia na gupe wan odu chodi konya fasaha nabi sallallahu alaihi wasallam onu man kaya nabi sallallahu alaihi wasallam da nabi no no doka ya ahal handak ma hauna nahata inna jabir qad sana'a suran طعاما يعني جابر أرى مسا فهيا هلا بكم بيان بيان فقال رسول الله صلى الله عليه وسلم دونتم ولدك لا تنزلن برمتكم أزوتوا بوتاون ولا تبغن أجنكم يعني فلاو نولي بونيني أصوم بريد حتى أجي أكم أكفجيت وجاء رسول الله صلى الله عليه وسلم يقدم الناس دون بيان دونتم ولدك لا يكون داوي hata jitu imrati faqala bika wa bika yani to atibu polo do ni san do san ka aa yani le di ile eh, mm, mm, mm, le ono mantu yani do san to waka mi ka ona hela ti ani be na ti elu na kwa ogu ave ma ah ok faharatu lahu ajinan yani dani si flawo non yani bin fa basa ka fihi nabi sallallahu alaihi wasallam da ne do mani jate he yani am speech tin sawo wa baraka do badu re so da ton summa amda ila burmatina don no pot fa basa wa baraka do mani speech to no mani jate he do badu ton summa ka ho no ka odo habizata yani he ona ka bo baking faltah bizma'i do beki bread non do meroro wa addahi min burmatikum yani do wa ka nnọkọ kono wala tanziluha asucha wa su ye honno kono asucha an rabona na wa hum alf and na ka yani 1000 yani sore ne ba ne 1000 onna qala jabir jabir radiyallahu anhu okay fa billahi ma laqad akalu hatta tarakuhu dana wa wanharafu deyana wa inna burmatana awere nokai latagoto kama hiya dai kabe boy ku uh, asman ku yebe ne hiya asman kama deya wa inna ajinana la yahbaz kama huwa yani flour na mana me da resin bread da flawa flour no me ya bo me ya teten yero sana me mujiza unu mo bona wa taala onosi ya nibian ana nibi weri jiza na nibi me anume ma ọma ya tụkene dọka ka ọrọrọ jee kele tọsọ mọ aba ba kwụrụ aba ahịrị dọ ọrịa were nyete ya ni ba nyiri zi na anyire ya na kwọwe onwa akwọla ani bi ọrịa ya atụ dọ ka ka asị chechaba tete ama nri a chukwu kwọ dọ ka anyị anyị edamọnụ na apa eje dị rice ohi ọmụnụ ọ dara hɔ ya ọ mu kɔrɔ dɔw ka mu na ɔna ɔma tuju wɔn wo kɔ ɛlu kɛnɛ dɔn lɛ jɛ ka ye yi dɛ kɛ ɔna awɔrɔ yɛ bɛ ɛyɛ yani annabi sallallahu alaihi wasallam ani mujiza ani karama onu muri me ana ona me dure ka e vani sana koven yana sono be o inwe e hi ana ka annabi sallallahu alaihi wasallam o inwe hi sa jabir ibn abdullah darifa idan ọkà nàbí sọ̀rọ̀ àlẹ́ sọ́lá fi dọ̀yà fàtí àbí ayọ́bà lansọ́rì àníbi ọmọ ìwọ̀rọ̀gá àbí ayọ́bà lansọ́rì أقول نترك المجال لأبي أيوب يحدثنا عن تلك يا نبي لأنوي أبي أيوب الأنصاري دو كاي لمميا تلك فرحة شديدة أيوهن دمونا التي ملت عليه جوانه أنا إكوهياي وجواره أتي أجوان لنزول النبي صلى الله عليه وسلم عليه في بيتي كان نبي تيبي إني دا دا نبي إني دا دو رابيو أكن أبي أيوب أدون أبي أيوب قال أوكي لما نزل عليه رسول الله sallallahu alaihi wasallam onto mori sallallahu alaihi wasallam o merechi ine hidan okay nadala fi sufun da ka onto mori sallallahu alaihi wasallam o wetire hi ochin yani ilehi an manu nyo dobe do ame asman ke atrosi konya atrosa na ka ile na ka oso atoro ale to atrosa eba dani bi ci weten wa anna wa ummu ayyub fil ulum yani oni ati ummu ayyub dan yebe ban فقلت له دون كاوكا ya نبي الله ewa nibio mori bi abi anta wa umme li adam atonyam inni la akrahu emimiyo wa azam dola dengu min anna kuna fawkoka kama yebe ba wa takuna tadi dai kubetewa yani akakiza nibia maru sa yebe ban Faz, fazhar anta fakun fi ulu oka na ewa nibi yani jebe wa hele na dai kebe bawa yani wa wa nunzil nahnu na fi sufu deyeki diya yobete fakɔla ya aba ayob dɔkɛ wadi ayob ɛnna arfakɔ bina ɔkana sɛre ana lɛwɛ muhu bɔbi man yabsana atana kebe he an nakuna fi sufli albayt ana wika ya yoba tilehin wa fi riwayati uhra in riwayata anna rasulullah sallallahu alaihi wasallam lamma nazala medina onto mun melangu medina nazala ala abi ayob doki ta in hida abi ayobin fanala nabi sallallahu alaihi wasallam asfa da ku wata wata ne biya yan wa abu ayob fil ulul دان أبي أيوب دون يبابا فانتبه أبو أيوب ذات الليلة فقال أن أبي أيوب ظهر أبو أيوب ظهر كونيان إن إلى هونيا دعك نمشي فوق الرأس رسول الله صلى الله عليه وسلم يا رسول إلى سون تومري صلى الله عليه وسلم فتحول فبات في جانب دوجت إن دايك أكاهي هونسون فلما أصبح أمر إيمران ذكر ذلك للنبي صلى الله عليه وسلم دم ويتما إلى نبي fakɔla nabi sɔhɔlɔ alisa da ne bi ka kɛ asfalu arfa kɔbi o bɛ tɛ ɔnɔ sɛri mɛ abu ayob da ne bi a ah, sɔli abi ayob dɔki la alu sɛkifata an tɛ taa ta mɛ ba yɛ bɛ biri hɛnɛ ka yɛ wa o bɛ tan fataha wala abu ayob fi di abu ayob dɔ ti o bɛ tɛn fi sofol wa nabi sɔhɔlɔ alisa fi ɔlun da ne bi dɔn hɛrɛ akwa na bi ruhum an yɛrɛ nyiri waasa ɛni hunu ba bi ruhum na ba ayob حدثه كبير أيوب وقال كأن رسول الله صلى الله عليه وسلم نزل في بيتنا أن نبيو تيتيني هداية أسفل داك بطايا وكنت في الغرفة دون إني أعلان فأهرك ماء في الغرفة أكا ديني دوبا ها إني أعلان إني إنان أوكي فكمت أنا وأمي أيوم دوني دوني كويتين أني أتم أيوم bikotifa lana nata nata tabel ma yani achi velvet ana ikene nyi den se shoyi nyima ni ba hete we anwo atrosa na ada ana ka pako afedan ana ka inyo wa hete be ba de chi ben enyi me ba yete kene on lu sanen se ko achi na ni den se shoyi ne sin nyinyo non akwa nazaltu dim chetan fa kultu dim ka ya rasulullah wa mori sallallahu alaihi wasallam la yambagi an nakuna fawqa e woro ya ye be bawo انتقل إلى الغرفة وأنني أرون فأما ربي متاعه فنقل ده نبي مدى يعني أن يندقوا واهلا ومتاعه قليل أو كنينا شيئا قلت يا رسول الله يمكن كنت مولي صلى الله عليه وسلم كنت ترسل بالطعام أو كما كنت ترسل بطعام الصالباه إجا على مسافة فأنظر دميلي فإذا رأيت أثر أصابعك إجي ميلي أصيا إجيغاو ودعت فيه يدي دمي صبا متزا يلتمس ببركة الحبيب دوني شاء البركة يهنتو مولي صلى الله عليه وسلم أهنا يقاصواتو أكو أقام رسول الله صلى الله عليه وسلم في دار أبي, أبي أيوب قرابة سبع أشهر النبي صلى الله عليه وسلم أولين هدي أبي أيوب يعني أهنا أقول همبا أقول همبا وهو يلقى الإكرام حتى تم بناء المسجد الشريف bodo mane nye gere obanyo na re soda na kolo di malasi an ne bana malasi na nyoban dota da fi makane alebe baraka pe na goto eni ahana ikaye ira kuma ne biwo kweta inan fantakola ila hujurat allati ukimat hawla almasjid li azwaji dan ne bijiti na woni ara ana ka o da kalima lafi ya isan wa qad abu رضي الله عنه أقرب الناس جوار رسول الله صلى الله عليه وسلم دوبارا كان نبي أبو أيوب أنا وأنا كا أنا بنو كلنا كلنا نبي هون فقبت مرة أخرى من الأنصار بهذه الأوصية الكريمة وقد لقوا إنني أنصار كاي أنا أنا ما نيني أي جتنا نايكون بانين وزال أبو أيوب رضوان الله عليه من كرماء الأنصار أبو أيوب الأنصاري رضي الله عنه دائنا نايكون بانين إنني أنصار ومخلصين في أعمالهم yani ndọrọ a ajọchi ajọchi yani anyị kọrọ naika ajọchi naika ọnụ nyere kene yani ndọrọ naika ọnụ nyere daika gwomori amen wa mutafannina fi mahabbati don me ile ni o ise na ikai onyon to mo sallallahu alaihi wasallam do bo dile ni hezu kana yudahiru li rasulillahi sallallahu alaihi wasallam kulla yawm ta'ama eni kai o fi sori ton to mo sallallahu alaihi wasallam do man fi sori te ina be ko he abu ayuba alan sori ona misa do da ton to mo sallallahu fa iza abta ijani bi oku wa lam yati ilahi fihi ne do atama holi ahlihi do fi anni dɔka ikramihi wa mahabatuhu li habib ɔyɛ dubani atoyisi ana ika osi ya nebi ɔnyɛ osi ya nebi ɔka ni ibn abbas radiyallahu anhu adɔn ni ibn abbas omuli yina yɛ kɔɔla ɔka ti hɔrɔja abubakar bil hajir anabi abubakar radiyallahu anhu ɔtɔ hɛ ina do ilal masjid dani ni malasin fara'ahu umar radiyallahu anhu duma lɔrɛlin fakɔla ya ababakar dɔka ɛwɔ e ababakar ma aharojuka hadhi sa'a sasa otu ha inu ma odo ni yani atiba odo sasa otu ha inu ma anu kawala laki ma ahrajani illa ma ajidu min shiddati aljoy enyi sasa mtu ha ebi mwona ko ogun wati jeno akum fakawala umar duma ka wa anna wallahi ma ahrajani gairu dhalik enyi sasa cha mtu ha ebi ile anon fabainama huma kadhalik ena eba emana inile anon إذ خرج عليهما رسول الله صلى الله عليه وسلم أنتم مليون مليون من ولد رمى هذا تقوى فقال لك ما أخرجكما هذه الساعة سسون توهين من قال دنا يبقى والله ما تملكم ما أخرجنا إلا ما نجده في بطوننا من شدة الجوع أين تسوي توهين سنا كايلي إني ناي أغوي أم وتجو ناكوي قال عليه الصلاة عليه السلام أنتم مولي مولي مويا دوك وأنا والذي نفسي بهذه أمي ما تملكم ومنوان ما أخرجني غير ذلك أين تتم توهين ونوان kuma ma yauna yaba kwata rerem fantala ko da ya nan fa ato baba abi ayub alansari de ya ni hida abi ayub alansari wa kana abu abi ayub akwa we kabu ayub yodi helo le rasulillahi sallallahu alaihi wasallam kullu yawmin ta'ama bo sari don to mori sallallahu alaihi wasallam ina be ko en fa iza afta anu on to mori ogudo abe wala miyati ilayhi fi inni do abe no mona fe ben atama li ahli do ti ani dare falamma balagul ba emela langunoze harajat ilayhim ummi ayub

de awa bɛ da he da ka kɛ marhaban bi rasulillah wa biman ma'ahu nya se won to mori sallallahu alaihi wasallam na ko ya pe summa atba qailan ay na da sa ya nabi allah laysa hadha bi waqt alladhi kunta tajib fi e bu mono se be ya ni mono se wa fi bara ko fa qala alaihi salatu wassalam on to mori sallallahu alaihi wasallam sadaqta wa kala summa talika abu ayub illa nahili abu ayub doni na devinanen fakota minhu izkan damani de abu sonyan fihi tamarun danyi ina bu sonon anyi debina wa rutabin wa busar debina na ikole bi ata na ikai bosi sebin fa qala alayhi salatu wa salam antu mu sallallahu alayhi salam to ma arata an tafta hadha semedu do sonon alla janaita lana min tamari sedu wa nya ngu johu nan ba ikene debina an abi ayo ayan mi ni onona na abu so abu do ma se o do da o yan ontu mu ka o yan ho e ka wa to hune a a a kan yani do wa to hunan ba قال يا رسول الله دوك وانتو مولى صلى الله عليه وسلم أحببت أن تأكل من تمره ورطبه وبصر ملكه وارهون دينان أنا بلا رينان أتناي كاي أنا لبينان أتناي كا داغولو إبي ولا أصبحنا لك أيضا أن ملبا أجي صوبي يو أوبل منو دي أنتو مولى صلى الله عليه وسلم قال إن ذبحت فلا تذبحنا ذات اللبن وأبا أجي صوبي أفجناي كاي أو نينونو yani wele ntu mori sallallahu alaihi wasallam benne fiti ya sabian ewa ko ka ewa ko kane ana ora ka wasasa dai ka ada demu nan ke kele onu ne chiman dake fa hada abu ayo jadian fa dabao abu ayo dote ewon dojo ben summa qala li imraati ayo ndo ka yusane ajini ajini wa ahbazi lana yani ta flower non ko duwa sama bread wanta alamu bil habs agoka wayala ke wayala me bread ohe ko wele asabe ni roja allah anu marda yani asman ko umelele ka enyene especially some sisters now era me ke konon ada wari chinchin awe sabian mele ko sanu mawa wele e me bread no mawa danyi de nyana na kai all specialized very knowledgeable nan but wele sisters all around now adani wa ko wali chinchin no yo da shoje wallahi adani wa wali chinchin wa le odo ya lava na wa do wa le odo ka ata abe ure ni na sa un wa do hodo ahia wa wo ine hi aba mu na li chinchin na ha do kwa ne lo ahia me wele chinchin na ma na me onu ala bara ki aba ba na ala me na onu Eh, da manu cho da nyam mi cho da duru wahala da cha kaje yo da wamu wahala sisi ezenya yara mono eh, eh. wa aleni wa ko hundo mi anyi sisi nyano wa ko hundo mi o manu cho hira enyen ma ha do wo wa he che cha no wo cha je do cha ka wa he so ejo wa he odi ya wa mele ben <laughs> wala e very good kono yara cook be a good cooker o e ko anyi so no da se ho eh, now ma nne hi na na la ko se mo wa ji chin te meri di di me kwa memana nga kama na ahịa tụpụ ahụrụ ọzọ mesiri ji n'ime nnetuka anyị sista ha sonye na emere na ji aka ya do ahịa aka ebe ya tụpụ ahụkawa na ahịa ya lụwara chinchin tinye iwe ọya na jinen oye gwọrọ onye na oye kọsi sewe iwe ya nen kọs ọ na-eme aweziri ọdụ ejenye du diskọva kịsa nye wọya rame wọya kewara ya kọsani ejenye ndị akịso iwe ọwe na ịhụ na abịa nye obiliv kada ya wee teta na gabeji na ile irin yana ya sami salad oye kò so oni ike were do ka yuta nka ye because oni ike wonye wa man nyo na do yara mi senenin azabe wanyo lo ga we ni ka we bi ni Mr Big e woni tantalizer do na saba yo because wanyo na nyangu metne ejo so we dai ka bo ome ome lisono se ome do kwa ah ojo no yala misa do ka gwo ome na nya <laughs> amaro de ko wa yala misa e ka do ga do se umisa sa wa tete ome do pe tare kene da he ona de side muhammad jordan be chi ga anu wa ko sema go kisono be tu <laughs> esono da re onore ehile ndai e ka onore wa naam okay suma ahoda nisfu jaddi fatabahu dosi achivi eh, wonon do men wa amida ila nisfihi sani fashawao doni ni achiwa howan ana ma ga ya ka wele umu o si achiwa dochi ne na wewo ni dochi chiwa sada ikabu won hoyo ko wali do dani na we yi hapo ni lene ya we lo kama dahira ni lene

ọnụ ya dọwa nọ n'ụlọ inu kụrụ e eji ntụmị sakụ nwa akwọ na agwa asụ kaka wa gburu <laughs> so wa arisa wero ntụ mori sọrọ ọrịa salam ọrịa ọrịa ka ohiri dọka sẹbadọ koko ni a mekwuhe ya ka mmanụ pati mụ ọwa na arịa nwụsọ nọ bikọ baba rụbọ men ohe okwo ọnụ nọ ya ụyọ <laughs> anaghị ka ebe ka ebe na na ana ba hinye abo na tete tete mare ona ene ri ma bo me ara men falamma akalu wa shabiu ija nabi sallallahu alaihi wasallam ara ali sallallahu ha qala nabi sallallahu alaihi wasallam da nabi ka hubzun bread wa lahamun atiwe wa tamarun atidewina wa busrun wa radma ene ebi atine man tayaro ودمت عيناه ثم قال إيا نبي داوي وهو لمن لك والذي نفس بيده ما شمري بانوها مهنوبان إن هذا هو النعيم الذي تسعدون عنه يوم القيامة أصنع بمورا أنا إكاي أبي حسين نكو يوم القيامة ثم نهد الرسول صلوات الله عليه أنا ننتم مولي كتمولي أموايها أمورا وقال لأبي أيوب دي أبي أيوب لك إيتنا غدا بي أهو أهو وكان عليه الصلاة والسلام لا يصنع له أهل معروف إلا أحب أن يجازي وكان نبي ورنا كاي ورما مويزا كان أكوز كاي أنوري شوتا أنوري مويزا كان عليه يجازي عليه يجازي عليه أكوز كن شوتا لكن أبو أيوب لم يسمع ذلك أبو أيوب هو كمان كاري oye ko asada me wanda ke wai na arisaida da kolon e yin yitu saida oda wa ma ne umara be kana usiwa yimisa ba ke wa ma nyane

ma o ma sata ile onon to moni ka falam makana al-gad o mere to ha zahaba abu abu ayub ila al-nabi alayhi salatu wassalam di abu ayub ni to nabi fa atahu walidan do ci juya nyana yan kana tahdimu ana ka wa gwa nabi wan wa qala lahu da ka kai istawsi biha khairan yani mo ida ma ka wono ile ino ida ya ba ayub wa bi ayub fa inna lam nara minha illa khairan ma damatin dana ye ile wono bana akoida yani sana sana mani ani be orisa dos kono moiza ke abu ayub nan isana e uzi eh onye ne ana ni be ato e. na ikaye ko be hono bana e go ka ko da yi e, no si okono ti ya abu ayub awon mele me onye ne wa mi tu da yo ba do ba o da hora jiwo ngo kwa ru je ikaye e ko ngo kwa ru wa ka ka te ke be ba na mi flower da ti mi do so ana ikaye no me ọla mere ọwọ ya asụ ma nkọla arịa tahụ ahụ ọkadọ ka nkewa tahụ ya n'ọnụ rẹ mere kụrụ kacha ka ị flawa ọhụrụ dị ada abu ayub illa betihi wa ma'ahu walida abu ayub dọwa n'ihi da ndọ oje nyere na ndọchọ sas hụ falamma ra'ata ummu ayub ụmụ ayub memire kene kọla dọka kọla liman hadhihi ya aba ayub enanyo na abu ayub kọla lana doka ay manahna iyaha rasulullah sallallahu alaihi wasallam antum mulyo shodo se meya idan gift abe fakola doki azim biha min mani oka dubanyo yani sono we azim biha dubanyo le agubizo hurewe wa akrim biha min manhati duware dubanyo agubi e zonobe وقد أوصنا بها خيرا دوكا كفقال وقد أوصنا بها خيرا أرى منايك هيك يا مويدا كانا فقال لك وكيف نفنع بها حتى ننفذ وصية رسول الله صلى الله عليه وسلم ممن يوم مهي دي أشاج وصي تمر صلى الله عليه وسلم فقال والله لا أجد لوصية رسول الله صلى الله عليه وسلم بها غيرا من أن أعتقى أني أيضا ملي كما يوم وصي وكاتي تمر أن ما سوى أكما هوري ودما ها هناليه فقال هديت إلى سواء هديت إلى سواء dɔki wara aboro jozi nangunne sana kɔjere fa anta mufik wajere tuma atakoha yani abu ayub alansari ɔri hɔnɔ dɔhura wɔn ɔka fi beti umu sulaim inilihiya umu sulaim ɔka nana sɔrɔja allahu anhu adɔhɔn wana sɔla ɔki dahula alayna nabi sallallahu alaihi wasallam ani bi ŋwe hibiti fa kɔla indana fa arɔkɔ da ni bi sɔla idayin de hitɔn wajaat ummi bi karura de ɔnyam dɔsi ɔjongo bɛn yani bɔtɔn فجعل تسلط عرق فيها يعني اهل ضمنا كما هن فاستيقظ النبي صلى الله عليه وسلم ده نبدأها فقال لك يا أم سليم ما هذا تصنعين يا أم سليم سواء من قال لك هذا أرقك وصنع بهاون نجعله في تيبنا يا شوتين تلالاي وهو من أتيب تيب أنا يكون هوني تلالين وعن انس بن مالك رضي الله عنه انس بن مالك قال اوكي كان النبي صلى الله عليه وسلم يدخل بيت ام سليم عن نبي موله ام سليم فينام على فراشها دوس تتاني بيدا وليست فيه او ايضا قال فجاء ذات يوم اوكي an ya kuha nya dawa ben fanama ala firashiha daso ni beda dimini tuwan fakila laha daka hanka hadha nabi usana ba nabi nan fi baitika ala firashika a ah, sola ni da eh, ala firashike en be da qala fajaat wa qad araka dawla nabi ra fi yimi tuwa wa tanka araka ala kitatu adim ala al firash yan eh han do manisi in eh otum paha ana ko in be fa fatahat atidataha de umu sulaim donna yani apucho wei fajala tanshifu zalika al-arak ya ndoma ni nyi ehyonon fata asarahu bi qawariraha da kama hini jongane fafadha nabi sallallahu alaihi wasallam da ni biharan فقال ما تصنعين يا أم سليم سوى ما أم سليم فقال يا رسول الله لك وانتم صلى الله عليه وسلم نرجو بركاته لسبياننا يا تري البركة يجي قال أصبت دعني بكوامة جري أخو أن لا أقصد بذكر تلك البيوت أو eme ka oyi mo itama ile hiyo na ana nabia sallallahu alaihi wasallam ka nibia ngo ka lam yadhulu ghayraha ke ngun ile hiyo sawa bele masanan bal jahala nabi sallallahu salam wasallam buyutan kathira min buyuti sahaba an nibia ngun ile hiyo ro ile hiyo sabia ne famin al muakkid annahu sallallahu alaihi wasallam jahala bait abi bakar o in tana chanyo kata ile nan ka an nibia ngwe hi abubakar wa umar atuma wa usman atuma wa ali atali wa ghayraha min yana wa ana ikli ile faida walati azadat baraka biduhuli nabi sallallahu alaihi wasallam ana ka ora tenere so ide ni ka ni bi anwo daka hal tastatio an tuhibu nabi mithla hadha alhub yani ngoi sini nya ni bi anwo anya ngman ala bali al'an usili bolan hal tastatio an tuhibu nabi sallallahu alaihi wasallam mithla hadha alhub amma samita qawlu nabi an ka wa wa wan nabi kinna unasa min ummati anya la inumam ya tuna badi aba ba aba wele mam yawadu wadu ahaduhum law istara ruyati bi ahlihi wa mali odkon kunya ni bezi kai ene ya nyangulim lele oina anne hidena tugwana kenenye وقالوا النبي صلى الله عليه وسلم أتوقع أن النبي قال أشد أمتي لي أبا أنا كي نيوتي alumam. الأمم komu yakununa badi anawila gwana kaba wa ile mam yawadu ahaduhum olinye ni wesi annahu faqada ahli wa mali kanni hidana tugano janwa wa annahu rani rani dunulim yani manu wa yezu la nabi amadi amukara na ndoka hijratu ila allah wa hijratu ila rasul wa mi hijrandu mu ya tami hijrandu mu sallallahu alaihi wasallam fayaman tastahi an taro nabi ma hewa na ikawis kawadila nabi fi dunya ina ona walam tasate to wa nyukata فزاد شوقك لقاء النبي يوم القيامة وقد أطوى أيبو باو أيجر النبي يقول يوم القيامة ولتوبته في الجنة أتوي فينا الجنة لابد أن تتحقق الهجرة إلى الله جل وعلا enyo yoga wa bele ko ile o mi hijira na ngudo muri na ikono cheta ngudo na ba wa zalika mu wa ma bi an tamtasila li amrihi ono ka wa sawa na odan nabi wa an tantahi amma naha Allah anhu duwa meta ho na sana nabi yala honan wala buda an tuhajir ila rasulillahi sallallahu alaihi wasallam enyo yoga ko wa mi hijira ndon to muri sallallahu alaihi wasallam wa zalika bi an tuhibbuhu ono ka wa silanan wa tatabi sunnatahu duwa sa sunan wa ta'ishu ala hadihi sallallahu alaihi wasallam قال صلى الله عليه وسلم أنتم مولي صلى الله عليه وسلم أكي ذاك الطعام الإيمان أكي أعدالي يعني وهني إيمان آه، تسي إيمان من رضي بالله ربا وأني هنا يكون مولي أنا وداري هن وبالإسلام دينا إسلام ودينا وبمحمد رسولا داني محمد صلى الله عليه وسلم دوان فان قال إمام ابن قايم رحمه الله إمام ابن قايم مولي ما ينبع أكو وهذه سهلة بالدعوة واللسان ọkọsọ́nà ọ̀ìzì ọ̀dọ̀ ẹsẹ̀ mánìkà yàní àtidọ́dọ̀ ká nínú rẹ̀ wọ́yẹ̀ mi nàá sàbìlì òmùr ìndà hakíkọ̀tù wọlé mtìhà ọ̀sọ́nà bíi anáà ẹ̀ka ọ̀nù kata hù kékeré ẹni ìzẹ̀ẹ̀dá nàti jí ìzẹ́mẹ́rọ̀ rẹ̀ wọ́rí dọ̀bì nàbí ihe rọ̀sọ́lán ọkọ̀ ìhì náà ìrìlẹ̀ ká níbi wọn tún yàtọ̀dọ̀ mọ̀nà kàmáàlì nkìyàl lẹ́hùn ọ̀pọ̀ ọgù ẹni ká ẹ̀ wá sáàsà completely wàtàsílẹ̀ dùwàsàdẹ̀yọ almutlaku ilẹ̀ anáà ẹ̀ka àbẹ́ jòzìlẹ̀ yìí abɔmɛbɛn bihesu yakuna awla bihi min nafsihi nitirikaye annabi oboro turahu na wa watan qala ta'ala annabi amuri ananna ba kakai annabi awla bil mu'minina min anfusihim annabi oboro tura kenisi ekumuri nisiriyan huna wa watan فكيف بلقاء الله جل وعلا أما مبايا وين أقول مولي أنا أقول نجتة عندنا يبان فإن كنت على استعداد لأن تبذل وتدعي وايني أويتي نيمو kawedu saha do wa sisa tohe eh. watakif ala basati saa do wa je eni kapeti yani oyi sasa wale tibai ati oyi borok oyi sasa ontumoni min ajli liqa anabi yani agobe wanyam gera nibi alal haud eni apase ana ko wata sunun tumoni sallallahu alaihi wasallam eni honon da waya fa kayfa tafna idha kunta ta'lam annaka tatarki allah amma ma baya jo ay ka wasataki bena yadehi fi yaumin do wa jaw jom mori ene ko na ka la ya fa fihi malun e ke hono lani awa ma fane wala banun ugono ugono la ma awa ma fane illa man ata allah bi qalbi salim e ona ko na gelo mo ila na ka ofede dako wa heron odere mi wenon ahil habib ma hewno nimisi o tel fadila atunyiza da mana ken nanu ban hal yatati ahaduna ọkọzi nyọzi nyae waya anyu kata an yasi allaha idha kana nabi sallallahu alaihi wasallam waqifa bi jawarihi o wa o o mori bi ana bika nebi mani akao ana ko ila nebi wa ha aka ha wa kunya ngwa ehe o wa kunya ngwa ai aka hadatati an tanzuru nazratan muharrama wa nabi sallallahu alaihi wasallam bijiwari wa nyangu ile tena ikitinyi shawen ana kanibi aka ha hadatati an takulu haraman wa nyangu alifana karamu awen wa nabi sallallahu alaihi wasallam yaraka da nibi ileo hadatati an tashhadu shahadata zur wa nyangu adiwe nuleche wa nabi sallallahu alaihi wasallam ma aka ana kanibi yapeo. famin babi aula aka abo ono ono bana o boro turoda onowolo tulahungaye anta sadi rokobat llah wasowe komu oymani cipi leo mori komori eleo wa antasa llaha fi sirri walalam duwa yong ohomoni ini ewere atinegede lintafo beredwanihi wa jannati duwa yongure ogorere ayo hinan ati aljanna wa bisohbati lhabib sallallah alih wa sallam fi ljanna agowa yonguyapi annebi ini aljanna donc allahumma rzuqna suhbata nabi o mori nawa mizane o ya fi ala in aljanna na ka ndo mizane amma ba me ono bi e ka en ani aka son me won o kai e. wasman ka we ila ne bin ani ya pe ago wa nyan wore ere so ido e no ya humu subhanahu wa ta'ala ono tinyo da mi ndo tinyo je ono woro la je mi ndo na wado woro je fa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk